lórí Sówónyá la wà Dẹ́mọ́lá Misuzi ọmọ wa. yóò yóò yóò yóò Sówónyá ó yá o Sówónyá jẹ́ kọ́mọ̀ dókítà Ọlámídé Sówónyá ó pọ̀ Sówónyá ta ló sọ pé kò pọ̀ kẹ́ Sówónyá opym ó pọ̀ yamayama Sówónyá. ìsìnkú kálẹ̀ tó tó tó ní mímí jọjọ. Miss Kukele tututu. sọ́wọ́n ń yá bí ẹni béèrè sáwọn kọ́sọ́mà ń wá sọ́wọ́n sọ́wọ́n ń nọjà sọ́wọ́n ń béèrè bóò ló ṣe ń lọ bóò lọ jà ṣé náà ò máa ṣe ṣégeṣège lápá ọ̀dọ̀ tiyín ṣé ń rí náà ṣiṣẹ́ sọ́wọ́n ń yá o ẹ kú ọ̀rọ̀ ajé o àtàjèrè ọjà o ẹ fòrò o ẹ dààmú o ẹ dẹni àná o ẹ tẹnitìkà o. sọ́wọ́n ń yá pẹ̀lú dókítà Ọlámídé àjànàkú kọjá mo nǹkan fèrè bá a bá rìnrìn ká sọ pa àárín. ẹ káàbọ̀ sí abala ojú ọjà láti ìkànnì Kaftan television yorùbá lórí ètò ṣọwọ́ ya ọjà dọ̀rùkí náà la ṣe bẹ́ẹ̀ ti àràbá ẹ̀ níbi tá a ti máa fọ̀rọ̀ fi máa wá àwọn ará ọjà lẹ́nu wò lórí bí ètò ọrọ̀ ajé ṣe ń lọ nílẹ̀ yìí ahmed kayat olúwabùkọ́lá ni orúkọ tí èmi ẹ máa bá mi kárọ bí mo ti ń wọnú ọjà lọ. orúkọ mi ni Beatrice nọjà mò ń ṣiṣẹ́ mò ń tajà mò ń ta ẹja epo pẹ̀lú gbogbo oríṣiríṣi àtẹ. ajé ń bu gbàjẹ̀bẹ̀ tí gbogbo nǹkan ló ti gorí oyè hmm? gbogbo àpòwò lọ́jà àrọ́jà rà gbogbo ẹja ló ti gorí oyè ẹja gbogbo ló ti wọ́n gbogbo nǹkan wọ́n tá a bá gbé àwọn èèyàn lè rà hmm? wọ́n máa ń wá ẹja lé three hundred ẹja dẹ̀ ti di seven hundred eight hundred so kàn bá wa fojú sí hmm? káwa náà ká máa rí ọjà rà ká lè máa tà fún àwọn kọ́sítọ́mọ̀. tẹ́lẹ̀ fifteen thousand la rà fifteen sixteen ìsín gbogbo ẹ̀ ti di twenty five thousand. a máa ń tà fún wọn wọ́n máa lórí five hundred wọ́n máa lórí four hundred wọ́n máa lórí three hundred àmọ́ nísì ẹni mú three hundred wá sọ́jà kò lè rẹ́jà rà ẹ gbogbo ẹ̀ ló ti gorí ẹ̀ tá a bá sọ fún wọn ní seven hundred wọ́n ní ṣègùn fẹ́ ni tá a bá sọ fún wọn ẹja kan eight hundred wọ́n ní kí ló ṣẹlẹ̀ ògúnfẹ́ ni máa sá bí gbogbo nǹkan ṣe wọ́n lórí nísìn a fẹ́ sọ fún ìjọba kan bá a fojú sí káwọn gbọ́dúwà kan lè máa rí nǹkan wọn máa máa fi tọ́ wọn ọmọ àwọn tálákà wọn ò lè tọ́mọ mọ́ ẹja iná fi ń tọ́mọ wọn mọ̀ gbà tí mo wà lóńdó state ìjọba gbàgúdú gbàgúdú ló máa ń gbẹ́jà fún ibẹ̀ láti ń tajà ẹ̀ tá fi ń bọ́ àwọn ọmọ òun ni tálákà fi ń bọ́ ọmọ ìsìn tálákà ò lè fi bọ́ ọmọ mọ́ ó ti jí nǹkan mi. orúkọ mi ni Mr Saruma Abdulrasaq ẹ ọlọ́rọ̀ ajé ni mi ẹran là ń tà ojoojúmọ́ ni nǹkan ń gbówó lórí Nàìjíríà kì í ṣe ẹran ni kì í ṣe ọrọ̀ ajé tèmi nìkan níta bá rà lánàá kọ́ la tún máa bá lé nì bọ̀tà àwọn tó ń rà kò sí àwọn tó ń rà ẹni tí ò bá ti ní òun tó ń fi ọrọ̀ ajé wa ṣe business kò sí nǹkan tá à ń rí ta torí kò sówó Nàìjíríà àwọn tó ń jẹ́ kò sí owó tí wọ́n fi wá produce tí wọ́n fi wá rajà ní ọ̀dọ̀ wa ẹni tí ó bá ti ní ẹni tó jẹ́ partner bí olóúnjẹ láti wá ra ọjà lọ́wọ́ wa kò iṣẹ́ tí ó sì torí Nàìjíríà ń sìn àti rówó wàhálà ni àti náà nìkan náà ló sí nǹkan ò sí lọ́ọ̀lẹ̀ nǹkan ń lọ sókè sí ni n tó wà nídìí iṣẹ́ ìnìyẹn ojoojúmọ́ ni ẹran wọn sí àǹdí àwọn tí ó lè mú kámúrí kí èrò wà lórí ẹ̀ kí wá rà àwọn yẹn wọ́n máa ní kò wọ́n máa ní kòsò àwọn olóúnjẹ là ń rí tà fún tó wà nínú ẹ̀ nìyẹn gbogbo àwọn tó wà ní òkè yẹn tí wọ́n ń tu ọkọ̀ nàìjíríà àpò ara wọn ń dù gbogbo ojúmọ́ náà ni wọ́n máa béèrè ọ̀rọ̀ lọ́wọ́ wa tá ń sọ tí wọ́n dẹ̀ ń gbé sórí tv wọ́n ń kà nínú pépà wọ́n ń kà wọ́n ń gbọ́ nínú news gbogbo tí ó ń da àwọn aráàlú láàmú bọ́t kò sí tó kàn wọ́n kóyókóyó nìkan ni àwọn ń lu ìlú rẹ̀ yorùbá àjọ ọmọ yẹn nìkan kò sí tó kàn wọ́n táwọn ìdábàbẹ́ sí òṣèlú táwọn ìyẹn ni wọ́n wà fún owó síta kán rí pò wọ̀ tí bá ti wọnú òpó ń tán ìmí ẹ̀ tí ní rí ní constituency ẹ̀ rárá tọ́ tó ń ṣẹlẹ̀ nìyẹn ẹ̀ ní rí ti fi owó wá tí wọ́n ti fẹ́ Nàìjíríà owó nǹkan fi kó sápò ni kò sí tó kàn án pẹ̀lú rárá ní wàhálà tí à ń fèsì Nàìjíríà. Alhaji Ahmed Balogun mo alápàtà nínú ọjà market nílùú Àbújá ń ìyàtọ̀ tó wà láàrin màálù síra wọn ó pọ̀ rẹpẹtẹ nígbà kan a sì ń ríra dáadáa bẹ̀tí ń sìn ó ti léwó gidi gan irú màálù dáhùn láàrin three hundred three fifty thousand four hundred nísìnyí ó ti di five hundred five ó dà ń ro ní seven hundred thousand tó jẹ́ màálù ẹyọ kan àwọn ogun à ń jínigbé à ń kó màálù à ń pani kò jẹ́ kí nǹkan yẹn kó rọgbọ lọ́gbọ́n àwa gan lásìkò yìí à ń gbìyànjú láti fi iṣẹ́ yẹn sílẹ̀ so lásìkò tá a wà yìí kí ọlọ́run kó pẹ̀lú wa kò rọgbọ rárá ìṣòro tí ó tún wà ń bẹ̀ ni pé ìlú ò fararọ ètò ààbò nílùú orílẹ̀-èdè tá a wà yìí kò rọgbọ kò rí bó ṣe rí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ èèyàn á sùn lé ẹ̀ á forí lẹ́sùká á dẹ̀ máa han bẹ̀tí ń sìn kéèyàn tó lè sùn kó tó dijú ẹ̀ ọ̀nà ajín tí ológo bá kọjá lẹ́gbẹ̀ẹ́ èèyàn èyí àrò bóyá ló ń bọ̀ so gbogbo orú nǹkan báyìí tí ò sí fọkànbalẹ̀ ó jẹ́ gbogbo nǹkan kó yàtọ̀ sí bó ṣe wà tẹ́lẹ̀tẹ́lẹ̀. ìjọba ní n tó pọ̀ ṣe lẹ́yìn ọlọ́run ọba tó dá ogo wa ọwọ́ ìjọba la tún wà bí nǹkan bá lè ṣe ọmọ orílẹ̀-èdè nàìjíríà ọwọ́ ìjọba ni wọ́n ti béèrè ìjọba ó ní ẹ̀tọ́ láti fi kún ètò ààbò lórílẹ̀-èdè tá a wà yìí tí ètò ààbò bá wà tí fọkànbalẹ̀ wà gbogbo nǹkan á lọ déédéé láti bẹ̀rẹ̀ ẹni tí ò rí jẹ á rí jẹ ẹni tí ò rí mu á rí mu níwọ̀n àgbà tó jẹ́ pé iṣẹ́ rẹ̀ ń lọ déédéé ẹni tí ò rọ́jà tà á lè jáde láti lọ ṣiṣẹ́ kò ní sí ogun àpolongo pé ebi ń pa mí lẹ́nìí ebi ń pa mí lọ́la ń bẹ̀ so ọ̀rọ̀ gbogbo wa Nàìjíríà yìí lẹ́yìn Ọlọ́run ọwọ́ ìjọba ló tún wà. a ní jù báyìí lọ ní abala ojú ọjà gẹ́gẹ́ bí ẹ ti gbọ́ láti ẹnu àwọn ará ọjà bí ohun gbogbo ti ṣe wọ́n a rí pé gbogbo ló ti wọ́n ní àkókò àfi kí ọlọ́run kó ṣàánú wa orúkọ tí èmi ni ahmed rukaya tolu abukola ẹ jẹ́ kí n fà á ní dókítà lọ́wọ́ ní lágbára. àwọn yá pẹ̀lú dókítà ọlámídé hmm? ah, omi yàn mí o omi yàn mí o ọgbọ́n. Ah. O Oníyàn mi ó ètò ṣọwọ́ yá o. ẹ parí ẹ. ṣọwọ́ ń yá pẹ̀lú dókítà Ọlámídé àjànàkú kọjá mo rí nǹkan fìrí bàbá rẹ̀ rìn ká sọ pa.